ẹ̀yìn kábíyèsí o sọ yà ọ́ lẹ́nu ni. kò yà mí lẹ́nu o. bí o bá ti yà ọ́ lẹ́nu. torí mo tó ọba mo tó léèyàn tó lè wẹ̀dọ̀ ayé hmm. láwẹ̀já kí ló dé tẹ̀ ń yọ sí mi lábàdì. lọ rí àlátọ̀ látọ̀ fi tajíhùn ọ̀rí àbọ̀ rí tó o bá fẹ́ kó wá sí ìmúṣẹ ẹ̀tọ́ wa ọ̀ fún wa wò mí wò ńgbà tó wà ń pẹ̀bí àwa la dúró tì ọ́ tá a jẹ́ ó ṣeé ṣe ìgbà oyin tó o gbé àwa ní ṣé bá a rí gbà táǹbẹ̀ tá a jẹ́ o gbé ọba ajá kìíní ànárísì rèé èyí tó jẹ ó fi tiwa ṣe ẹ̀tọ́ wa ní múlé wa lọ́wọ́ bí ìwọ bá ti wá fi tiwa ṣe èyí tó rí lójú àlàyé ò ní í ṣe àmọ́ bọ́ ọ bá kọ̀ èyí torí yóò wá sí ìmúṣẹ. èmi ọmọ péré èmi ayé ẹ̀fọn ikú erin àdàbí ilé ayé ẹ̀fọn àdàbí òkè. Adéṣẹ́wà. Hmm ẹ̀ṣọ́ me. eléwo lọ́wọ́. Ah, ẹ kò fọ ah, ẹ rọra o ẹ rọra o. má ẹ dákun. ẹ dákun. tẹ̀lé máa mi ṣe ah, bó níbi tẹ́ ń lọ tẹ́lẹ̀ má ṣe yọnu ìyá ẹ ṣe. bàbá ẹ̀ jẹ́ bá ń gbedele ọ̀gá jẹ́ nílọ̀ má ṣe yọnu akọni tí a mú mi. Ah, ìyá mi ìyá mi. Ah, ah, ẹ ṣe wo ẹ ṣe wo ẹ ṣe wo ẹ ṣe wo ebi ọ̀sẹ̀ ebi alẹ́ pọ̀ nípa o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o ẹ mo mọ̀ lóore o ẹ wo ẹ wo ìyá o. ọlọ́run mi pé ọlọ́run mi pé ọ̀rọ̀ tí mo fẹ́ bọ́ ọ sọ ní àyìn ìfẹ́ kí kábíyèsí ò gbọ́ nínú ìyẹ̀wò ni mo ṣe mú ọ wá sí gbàgede o adéṣẹwà ṣó mọ̀ wípé àwọn àgbà bọ̀ wọ́n ní sẹ́rànsẹ́ràn ó lẹ́ni tí sẹ́ràn fún ah, ah. dákun wọ́n parọ́ fún mi o adéṣẹwà ṣé o rí ọkùnrin pè ọ́ ni àbí wọ́n ló ń fún àwọn ọkùnrin ṣe fáàrí torí pé ìwọ náà ó ti dàgbà ó ti tẹ́ni ọkùnrin ó sì ti yẹ kó mọ́kùnrin wá fún wa láàfin pé kábíyèsí olórí pé ẹni ẹjọ́ ń ṣe wọléwọ̀de rèé o. ìyá mi adéṣèwà. kì í ṣe pé ìrọ́kùnrin pè mí àmọ́ ṣe bẹ́yìn lè rí báyìí hmm, owó bẹ́ẹ̀ ṣe dáa àwọn oyin tutù èmi náà fọlá yín tọ̀rọ̀ ó hmm. mú ṣe ní ṣe sùúrù kí n lè bá rẹ ń tó dáa. Hmm, adéṣẹwà ṣọ wàá mọ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ níbi oníkálukú ti yan orí kádàrá ò dọ́gba tó bá wá sọ pé wá dìgbà tí wọ́n gan bá wá rí ẹni tó bá lọ́lá bíi ti kábíyèsí báyìí lóòótọ́ ṣẹ̀ṣẹ̀ wá bí orí ó ṣeé ṣe kó o mọ̀ èèyàn rú ẹ̀ tó bá jẹ́ pé wọ́n bẹ èèyàn tó ṣe yí pé kò ní í fìyà jí ọ́ adéṣẹwà ìwọ náà lọ́ọ́ ṣèyàwó lẹ́ẹ̀dẹ́ni náà dákun ọkọ mi ó dà ìyá mi mo ti gbọ́n tẹ́rí ń ṣàtúnṣe lórí. adéṣẹ́wà bí arẹwà ọba <laughs> mo jẹ́rìí ọmọ tí mo bí ó yá torí bàbá rọra dọ́gbọ́n àwọn obìnrin ní bàbá sọ̀rọ̀ wá ń bí kábíyèsí ọmọ tẹ́tí ni. Ah, ah. mo fẹ́ gbafẹ́ díẹ̀. ó dà ẹ ǹlẹ́ o oníbàárà ẹ kú ìjókòó eléyìí tí mo gbé wá yìí ta ni ó sanwó bóyá ṣe mọ̀ sí báyìí gan-an èyí tá a mú lánàá ẹ ta ló sanwó rẹ̀. ọmọkùnrin yìí ọba sì ti má sọ̀rọ̀ aláàmọ̀ ọ̀sán ni ọ̀ èyí ọmọ lánàá ọ̀sánwó èyí ọmọ ìjẹta ọ̀sánwó èèyàn náà ní máa ń sanwó rẹ̀ kò síjọ́ tó wá yàn yín tó rówó sàn. ìdákùn sí alábí ọ̀fọ́ lówó ẹ̀mú táwọn lánàá. a sọ̀rọ̀ alábí ọ̀sánwó kankan kò sanwó. èso ìṣòro lèyí tó ń mú yìí àpò mẹ́ta ni o. yẹlẹ́mu fọkànbalẹ̀ á san ọkà tó kù mí. ó ṣeun bàbá ọkọ mi kò ní ìbàjẹ́ fún. sá a lè rí tó ìhá márùn-ún àbí mẹ́fà sí. a ti ń ṣe gbé fọ́gọ́rùn-ún ń fún yín. ká tó kù mí a sanwó gbogbo ẹ̀ àti ètò òun jẹ́ lẹ̀. ẹ sá sanwó ni tèmi. a fún ọ lówó ẹmu jáde rákúndá gbọ́dọ̀. pẹ̀lú ọlọ́mọkọ́ lé ẹmu wọ́n rọnà wọ́n kó aṣọ náà ṣe ọlọ́run ní gbogbo ẹ̀ náà wọ́n mọ̀ ọ́n rà á fún sí ọ. Hello, hello, o. ẹ ǹlẹ́ o ya. ǹlẹ́ o ọkọ mi. ẹ ẹ ẹ ragi. dákun bá ń ragi. Hmm, ragi ó rí ta ní. Ah. Ah. ó ti kiri gbogbo àbà látòrọ mo ti ń rogi káàkiri hmm. kí n rẹ́ra lọ́wọ́ mi. wọn náà sọ̀nà pé n ti ń tà àìgbé lẹ́lẹ́ ń hmm, rẹ́gì àmọ́ wo ojú ní rojú sàánú sọ̀rọ̀ ọjà tí ń tà yìí òun náà lọ́jà tí ń ṣẹ̀ṣẹ̀ tà lónìí kò tí ì sówó kankan lọ́wọ́ mi ó wọ́kọ̀ padà wá lọ́jọ́ rọ̀. òṣìwà máa wo hmm. látòrọ ìdí ìjẹ nǹkan kan tí jẹ nǹkan kan ní sì ń pa mí. kò sí nǹkan kan yẹn. àbí ṣé mo rí bí àpò kan kémi àti ìyá mi tiẹ̀ fi jẹ nínú ilé. inú ìmọ̀ọ́sọ lẹ́ẹ̀kan ni ìgbà ti fún ọ káwọn ń bẹ ni mi rí ọjà tí kọ́kọ́ tà náà ní. pẹ̀lẹ́ elédè ọ̀sánù rẹ padà wá lọ́wọ́ nírọ̀lẹ́ ọgbọ́. ẹ ẹ ọwọ́ níbi. ìwà ìwà. ọjọ́ wá. ìgbélẹ̀ o. bàtà rọ àbòkù ẹ o. ìdákun èlò ta ìdìgàn èló lọ bẹ́ẹ̀ tà. ẹ bá tiẹ̀ fún mi ní àpò méjì àbọ̀ kí ló dé dákun ẹ fọ ní àpò méjì ẹ máa gbọ́ o kì í ṣe pé kò sówó tí ń fọ lápò mi àyìn àmọ́ ọba ń gbégi lọ́ba ń fún yàrá ṣàkẹ́yìnlé bọ́ bá wá gbé fún un mọ̀ gbọ́ ọ wà tó bá di ọjọ́ mẹ́ta lónìí ọ wà wá ẹ wà fún olówó. Ah, ah. ọjọ́ mẹ́ta. ẹ lè jẹ́ olówó. ọjọ́ mẹ́ta ti pọ̀ jù mọ́tàláwìn mọ́jọ pẹ́ngbá. kọ́mọ fọwọ́ mú bẹ́ẹ̀. dákun ṣé bọ́ọ̀lì. ogun fẹ́ kan wá gbà lọ́jọ́ rọ̀. ọjọ́ rọ̀ kọ ọjọ́ tó pọ́n ni. gbé lọ sọ fún yàtàkì pé gààrí tí mo yan kù yóò fún ọ gbé lọ gbé lọ yóò fún ọ lówó. ẹ sì sànú ọjọ́ mẹ́ta. àní yóò fún ọ yín fún ọ. pé sálámù ìrí àwọn ẹ̀ nígbà tó bá sọmọdé ẹgbẹ́ yín fún ọ fọkàn rẹ balẹ̀ mọ rọra mọ rọra mọ ah. rọra o mọ rọra o mọ wájú mi o. díẹ̀ díẹ̀ arákùnrin. mọ rọra o. díẹ̀ díẹ̀ o. ẹni ẹ̀kọ́ ni ó ẹni ẹ̀kọ́ ni ó kò sí èèyàn rè kan lára rẹ̀ o sì mọ́ ọmọ o sì fi ń ṣe yẹ̀yẹ́ olùlọ́wọ́ tó kọ́ ọ́ bà ṣé wọn náà ti ẹ̀rí jẹ̀wọ́ tó pé wọ́n ń bọ ni. àdéṣe wa ọmọọba sórí tí n bá ti ń rí ọ kò sí ibi tọkàn mi ń lọ inú mi máa ń dùn ni àdéṣẹwà kò wù mí kò jáyà lọ́ọ̀dẹ mi àdéṣẹwà <laughs> ìfẹ́ rẹ wà lọ́kàn mi ò rí wípé ìwọ rè ọmọ aládé èmi rè olówó ọlọ́rọ̀ lèmi náà owó ń bẹ gbajúmọ̀ ń bẹ èmi ni ò sí tán ò rí pé gẹ́gẹ́ ní òjọ ṣe mọ́ra wọn kọ́lá wa yí wọnú ọlá adéṣẹwà. ìtì ẹ̀mọ̀ pọ́nrọ̀ jàtìjàtì bá ẹ lẹ́pẹ̀ fún kí n tó ṣẹ́jú pẹ́ ẹ ti ṣẹ́ burú mi ilé rìn ilé wo ẹ mọ̀ jẹ́ nǹkan yín lábùkù ẹ mọ̀ jẹ́ nǹkan yín lábùkù ọjọ́ yẹn tẹ́ bá tún dá ń dúró. adéṣẹwà bóyá láàyè tí mò ń ṣe bóyá kò yí ọ tó ni ẹ wo ó mọ̀ pé ọsàn tó rí gbajúmọ̀ tí ò bọ́ ni ẹyẹ oko lásánlásán ní fìrú wọn jẹ. dájúdájú alábùkù ni ẹjọ́ yín kọ́ kábíyèsí ó gbọ́ sí tí n bá dààfin ní ìṣẹ́jọ́ yín sùn kábíyèsí kódà gan olórí ó gbọ́ sí ẹ̀yin rádaràda yàrá. ọkọ mi. ẹ gbà kẹfì mi. ṣe. ẹ gbọ́ ẹ gbọ́. ọkọ mi ọsùn oríire. ìyá mi ọkọ mi ó lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. So wọ́n sọ. ṣé wọn ò ní bàbá ni àbí bàbá mi rìnrìn àjò kan tí wọn àti ìdè torí ẹ̀yin àgbàlẹ̀ pòwe pé ìyá tó ń jẹ ọmọ fọ́gbọ̀n ọdún tó ń jẹ ọmọ fọ́gbọ̀n oṣù tí ò bá pọ̀ mọ́ ó yẹ ó sì lẹ́yìn ọmọ ni èkúwọ́ ilẹ̀ pa títí títí tẹ́ fi bí mi èkúrò ọ̀hún náà lẹ́tún ń pa yìí tó ń bí mo tún ṣe dà yìí. ọkọ mi àkànní èmi gan-an lọ́mọ bàbá tó bí ọlọ́mọ. àwo ara ni kàkà kó sọ̀rọ̀ àwọn ọmọ ìyá jẹ́ ìṣe ló tún lè kókókókó ìṣẹlẹsẹ ìwúwo kàkà kó jiná ó tún ṣe domudomu ni. bàbá kan yìí ọ sì máa dúpẹ́ lọ́wọ́ elédùà títí ah! bí ẹsẹ̀ yìí wú ju báyìí lọ síbí ló ti fà yìí. àwo kàníyàn kàníyàn kí n tún máa dúpẹ́ lórí ilé àtijẹ àti mu èmi nìkan náà ni màá bọ́yàwó àtọmọ ṣégbé ẹ̀sẹ̀ rí báyìí láti bí òṣùpá mẹ́ta tí mi lè jáde kò sí nǹkan ká téèyàn kan fẹ́ máa jẹ mọ́ nù lé. bàbá kan ni n ò sétí rí mo jogún rẹ̀ lọ́wọ́ àwọn babalábàbà mi ni àbọ̀gbọ́. ìwọ náà wò sọ́ọ́rí pé ó wú ju báyìí lọ sọ́ọ́rí pọ̀ ti fà àbọ̀gbọ́ ìyàwó yóò pẹ̀lú dé sọ gbọ́ fọkànra rẹ̀ balẹ̀. ọ̀fà ni. ọkàn ara rẹ balẹ̀. ìrora ń pọ̀. mo mú mọ́ra. Ah. mo mú mọ́ra. bàbá kan ní ìyá kan ní ẹ dákun ẹ sì pẹ́ ń lo kinní. à ń lò ó à ń lò ó. ó dá a sì wá ń lo ẹ wò ń ó dà ọkùnrin dà ọ faramọ́ ni sọgbọn àmọ́ yẹ kẹ́ ẹ máa lò lásìkò. ọ máa mú mọ́ra ni ọ mú mọ́ra ni. bàbá ah. dé díẹ̀. ojúbọ bàbá kan ah. ní. awo díẹ̀ díẹ̀ ọwọ́ awo tó lè wá gbà lọ́wọ́ rẹ̀ kó fi sí bó ṣe bó fi sí. ẹ ẹ rí pẹ̀lú dáadáa o ṣe gbọ́ ẹ̀yìn bó bá dọjọ́rọ̀ yín tún yọjú sí ọ dọgbọ́ yín tún bá wá. wà á fa mi fa mi fa mi ni. Mm. ó ti tó lọ́dá ah. lọ́nu ilé pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ojú wa ẹ ti ń wo orí rẹ bá ń jí bàbá kan ní ìbòjú bàbá kan ni ẹ ń gbọ́ ni tó ṣẹlẹ̀ yóò dùn ẹni kò náà bẹ lọ́run rẹ̀ ìyá àkànní má fẹ́ kún ṣe rárẹ̀ léṣe. ìyá àkànní nígbà tó ń sunkún nísìnyí tó ń bara jẹ́ tí gbogbo èèyàn bí ọ̀tọ̀ ó gbà ẹ tó ti kú ti kú ah, bá a sunkún látó dọ̀la bàbá kan ni ó lè jì mọ́ ah. ọmọ tó fi sílẹ̀ ní ká tọ́jú. Ah, wọ́n sunkún mọ́. òkè òkè kí má kè má kè má dá má kè má má kè má má kè má ọlọ́run bá àtọ́jú ah. àkàn má bàrà jẹ́ kan. ẹ̀lẹ́ o ń gbọ́. ṣé lóòótọ́ ni. ọba kan ní. ah ah ah ah elédùà àfìgbà tí ọ̀sán padà já tí ọ̀run wá dọ̀pá ah, bàbá Àkànní. ẹ ṣé o ẹ ṣé o. ọ̀rọ̀ ìjọba kan ni ó wà. Ah. ẹ wọlé ẹ wọlé. sọ wá rí báyìí èyí ló fà tí mo fi tẹpá mọ́ṣẹ́ mi ọkọ mi má kè mọ́ mo mọ̀ pé lágbára elédùà ó dùn ó dìgbà mọ́ lọ́wọ́ èyí ló jẹ́ tẹpá mọ́ṣẹ́ mi ọkọ mi fọkàn rẹ balẹ̀ má kè mọ́ dákun dákun ọkọ mi. Hmm. Eh, ọmọ ìdá ẹ eh, àrẹ̀mú àrẹ̀mú sọ wàá gbọ́ bí o ṣe ń pè ọ ni. bàbá bínú bá mi. wòmí ọba mi lọ sọ́dọ̀ lukosi ni mo ní kó fojú kàn mí ní kíákíá wọ́rọ̀ kan bẹ láàrin èmi ẹ̀ tó ṣe pàtàkì lórí ọ̀rọ̀ gbogbo ní òfojú kàn mí. mọ wà pẹ́ o ọgbọ́ mọ wo gíkọ́ mọ wọ pẹ̀lẹ́ náà o ọ̀dà ọ̀sẹ̀ èèyàn gbọ́dọ̀ fọ̀rọ̀ lù ìjáfara bàbá fi já àwa tá a dá dọ́ba nǹkan ó kàn bàjẹ́. káàkì o. mo fẹ́ rọ̀rí ọmọ ọba ni bẹ́ẹ̀ ni ẹ jẹ́ n rí yín. alákùn. tákùn àríkẹ́ ohun tí mo fi ní mo fẹ́ rí ọ ò ní pé sórí irú àwọn báyìí àti kò fi rí wọ ààfin kò rọrùn fún wa ṣùgbọ́n mo ti ń dúró de irú àǹfààní ńláńlá báyìí kó wáyé pé kí n tiẹ̀ rí ẹni tó súnmọ́ ọmọ ọba tí mo lè rán sí i. tí ò sí o. kó mọ̀ bá a sí ni ìfẹ́ adéṣẹ́wọ̀n ọmọ ọba ń bẹ lókàn àyà mi kódà ní ilé sùn gbà míì. ìfẹ́ adéṣẹ́wà. bẹ́ẹ̀ ni ó ń bẹ lókàn àyà rẹ̀. bẹ́ẹ̀ ni. Ah. ó dáa mò ń gbọ́ ẹ. bí mi ṣe wà yìí ọmọ ọ̀tọ̀ òlu ìní mi. mo mọ èèyàn ńlá náà ló yẹ ká fẹ́ bó sì wá bá ń bá adéṣẹwà sọ̀rọ̀ tí ó fi jẹ́ mi níwò ní tí mo ní mo fẹ́ rí ọ fún ganan. kí n bọ́ ọmọ ọba sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. ah eh yóò le o ah! bó o ní tiẹ̀ ṣe sọ́nà ah! ó dà n ò fi ọlọ́kàn balẹ̀ pé yóò gbọ́ o àmọ́ ń sàpà tèmi bẹ́lẹ́dùà bá lè jẹ́ kó gbọ́. elédùn fọ ṣe àmọ́ ó bá fi lè jẹ́ ọ ní ho pé ó fẹ́ mi ó má gbádùn mi tó o. ṣé lóòótọ́. a ó gbádùn mi wọ́n fún ọ ní òbítíbitì owó kódà ẹ̀rù ó bà wọ́ gan. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni. ó dáa kò burú wọ́n gbìyànjú tèmi àmọ́ dákun jẹ́ súré wá lọ bọ́ọ̀rẹ́ mi wọ́n ti rìn jìnnà. ó dáa elédùn fọ ṣe o wọ́n mọ retí àbọ̀ rẹ o elédùn fọ ṣe. ìyá wa ẹ ní fojú sunkún ọmọ ẹ dákun ẹ dákun ẹ ṣàánú mi. kí ló kó ṣẹlẹ̀. owó tí mo béèrè lọ́wọ́ yín yẹn náà ni ẹ dákun akànnì ni mo fẹ́ lọ fi sanwó oògùn rẹ dákun. ráhùn kí ló wá kọ́ mi pẹ̀lú akànnì. nígbà wo débí lánàá ǹjẹ́ o parí iṣẹ́ kó tó kúrò. ara akànnì tí ò yá náà ni mo lọ mo lọ sáré tọ́jú rẹ̀ ni. kí wàá ti tèmi pẹ̀lú ara akànnì tí ò yá nítorí para ọmọ rẹ ò yá kí ayé tèmi fi bàjẹ́. Ah, àbí. kò rí báwọn. èmi ò ní owó gbówó rẹ síwájú. ìyá wa yín ṣiṣẹ́ yín ṣiṣẹ́ ìlọ́po méjì fún yín ẹ sà ti fún mi lówó ẹ dákun torí tọlọ́hún ẹ ní fojú sunkún ọmọ ẹ dákun. níwọ̀n tó o yọlẹ ó kàn ṣe gírí palasán ni kò sí nǹkan tó lè fara ṣe àbí kó máa ṣèrànú kiri Wo. kàkà kí n fún ọ lówó mi ń bọ́ gbòòrò ń lọ fowó mi ṣe àánú fáwọn tí yà ń jẹ jù ọ lọ. Ah, ìyá wa ẹ dákun ẹ ní fojú sunkún ọmọ ẹ dákun ẹ ṣàánú mi. nǹkan kò sọ ọmọ ah, tèmi ah, ìwọ ni kò gbàdúrà kó má fojú sunkún ọmọ rẹ. ẹ dákun ẹ ní ẹ wo ṣé ẹ ti gbọ́ epo nǹkan. ẹ dákun ìyá wa ẹ ní fojú sunkún ọmọ ẹ dákun ẹ ṣàánú mi ìfi ṣiṣẹ́ ìlọ́po méjì fún yín ìlọ́po méjì ní ìfi ṣe ẹ dákun. ẹ o ẹ pẹ̀lẹ́ jàre jàre àpò òtọ́rọ̀ ẹ̀ sọ́wọ́ yá àdúpẹ́ mo tẹ̀sí wá ń retí látàárọ̀. èmi náà mọ̀ pé o ti mọ̀ retí ìgbọ́jọ́ ìlú ẹ̀ owó náà mo wá gbà. mo ti mọ̀ ah! kí wọ́n lọ fún yín lóko. bàbá bàbá bàbá ẹ wò ó ní nǹkan tí mò ń bá wọn sọ látàárọ̀ ẹ dákun ẹ dákun torí tó náà ẹ dákun ẹ yá mi mo fẹ́ fi sáré lọ tọ́jú ọmọ yín ni ẹ dákun yín sàn fún yín ẹ dákun. ẹ dákun kí n yá olówó ṣé mo mọ̀ orí ni. bàbá ẹ kọ́ lè yan mọ́ mu ara ọmọ yín tó ṣàìsàn Ah, bàbá èmi màmá bá wọn ṣiṣẹ́ mo sì ti ṣèlérí fún wọn pé yín ṣiṣẹ́ ẹ̀lọ́pọ̀ méjì ní ìṣèṣọ́ owó náà fún wọn. ṣé pèdí ló máa jọ èmi ò sọ ní dúró fún onígbèsè mo rò páyé ń sí ọ. Ah. ẹja máa lọ. Ah, ẹja máa lọ ẹja máa lọ ẹja máa lọ ẹja kú nítorí ẹlẹ́lúwa kọ́ni. <laughs> Adéṣẹ́wà ah! inú mi ń dùn lọ́jọ́ tòní o ah! nítorí pé mò ń wò pé èmi ọmọ tálíkà ọmọ olòṣì lásánlàsàn lè dẹnu ìfẹ́ kọ odidi ọmọ ọba ìlú yìí kó sì gbà fún mi ah! wò ó nígbà tí mo wo kinní ọ̀hún tí mo wò pé kí n wá bọ̀ níṣẹ́ làyà mi ń já ẹ̀rù sì ń bà mí mo ṣe ọkà akin mo fi wá bọ̀. àkànní ìbí òjò bí hmm. bá a ti bẹ̀rù làbọ̀mọ owó elédùà ló dá mi lé mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan bí n bá wá fẹ́ ọ tí mo fọlá nù ọ̀la hmm. tí mo fọlá yí ọ̀la ìṣe ò dínkù láwùjọ. Hmm. Hmm. òótọ́ ló sọ ṣùgbọ́n o ọ̀pọ̀lọpọ̀ olówó kọ́ ní fẹ́ kí ọmọ wọn kó bọ́mọ lò ṣiṣẹ́ o mo wá fi ń dá ọ lójú èmi àkànní ìní fi ọ lẹ̀ èkúrọ̀ mi lálábàákú ẹ̀wà tiẹ̀. Hmm. bẹ́ẹ̀ tí mo ń wí nù ẹnu dùn rò fọ́ àdìsẹwà ọ̀rẹ́ ẹnu bímọ kọlẹ léyìí o èkó hàn mí alábàápọ ẹwà àtìyẹ akọni ẹ àdìsẹwà mi. alani. ètè ń bẹ̀ wọ́n mo fẹ́ kí wọ́n dúró kọ́ máa wò mí lọ́ọ̀kan kó sì máa wọ́ mọ́ ilé ó arákùnrin ibi tí ò gbé sílẹ̀ ní ti jiyàn kẹ ọ̀rọ̀ tó sọ fún mi tó sì pé bí ọmọbìnrin ìbá dúró àti yẹ ẹ ọ sọ lójú wọn ó yá. ẹ ǹlẹ́ o yá wa ohun tí mo sọ fún kábíyèsí náà ni pé kí kábíyèsí dákun kí wọ́n yànda síléṣẹ́ wà fún mi kí n fi ṣáya. dájẹ́ pé gbogbo ẹlẹ́sùn kan ṣe kí ni. kí ló ní ká ṣe. ó ní ọ̀pá fún ọ. Ah! kábíyèsí ẹ sì jókòó sórí àpèrè olórí burúkú ọmọ mú ṣàǹfààní tí ò níran tí ò dáa fún tí ò sì lè dáa fún láéláé ó wá wọnú àfin wá ó ní òun òun òun fẹ́ fẹ́ adéṣẹwà ọmọọba ẹ wá rí ìkẹ́kẹ́ fẹ́ sí ọ̀rọ̀ yín jọ mí lójú kábíyèsí. ayọ̀lá máa wọnú yẹ̀wò lọ. máa wọnú yẹ̀wò lọ. nìṣọ́ nìṣọ́ nìṣọ́ nìṣọ́. ẹ sọ ẹ kì mọ́lẹ̀ gbogbo tó kù tí ó lò nù gbèsè ayé ẹ inú túbú ni ó ti ah, wọ ẹ lọ sọlú àjàlẹ. dẹ̀ ti pọ̀ kọ́ nínú ọlọ́run. bọ́yà yín ẹ̀mú bọ́yà yín. ẹ dákun ẹ dákun ẹ jọ ẹ dákun ẹ dákun. sọ̀rọ̀ mo lò sí tọ́ lọ́ọ̀bí. ẹ dákun kí ló ṣe kí ló ṣe kì í fàjọgbọ́n. kì í fàjọgbọ́n kì í fàjọgbọ́n. irú eléyìí lóore máa dábùrú ọmọọba pé ó fẹ́. ayé rẹ̀ ò ní gbà. Ah, ẹ̀mú ni sọ. Ah, ah, bẹ́ẹ̀ bá wà.

ẹ̀wọ̀n tó lẹ́dùn ọmọ lára akànnì iná lọ kó fún mi ẹ̀dọ́kun. kábíyèsí ẹ mọ bínú a mọ̀ pé n tákànnì ṣe ò dáa àmọ́ gẹ́gẹ́ bí èmi èmi mọ̀ pé n tí àkànnì ṣe kò dánù lù yìí èmi mọ̀ pé n tó ṣe ò dáa kábíyèsí ẹ mọ bínú. má sọ bá a mọ kábíyèsí o gájú ọpẹ lórí kíbàtà ọpẹ lẹsẹ o ẹ̀yin àgbà náà lè sọ pé tá a bá ro gúgùn fún a ò ra dèkù wọ́n sì ní tá a bá torí iṣu jẹpo a torí epo jẹsùn ẹ torí ìyá àkànní ẹ wò yá yìí ẹ wò ṣe ń sán náà ní ara kiri kábíyèsí o ẹ dákun ojú kan ẹ pa ojú kan èrè ni ẹ dákun ẹ bá bọ́ kòtò bá wí ẹ wo tìyá rẹ ẹ dákun ẹ dákun ìdájọ́ ń ẹ jókòó èmi mà kó rí yín burú o ẹ lè má rí èèyàn sọ fún yín ẹ dúró ǹjẹ́ ẹ máa rú ẹ̀ṣẹ̀ tó mọ̀ ìwọ òbí mọ òfin ọba ń bí a ṣe wíre o abẹ́rẹ́ ọ̀sẹ̀ ọ̀nà gbèsàgò ọmọ tẹ́ ẹ kọ́ nù létí ọ̀gbọ́ òde ni a ti kọ́ ẹ̀yin wèrè òpònú awáyé mọ̀jẹ̀ nìkan ọjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ ẹgbẹ́ irú kí lẹ́bi nígbè rí ẹ panu ẹ mọ́ ojú tí mo dì í tí n bá là tí n bá ba yín lórí ìdúró gbogbo yín pátá ẹ dọ̀bẹ̀ lẹ́ni tí n bá ba yín. Ọlọ́mọ jù ìṣòrí. Olórí burúkú tó bímọ ya. Ẹ̀yin ẹ̀ṣọ́. Ṣé rí ọmọ tí ń bẹ́nu túbú tí ẹ torí ẹ̀ wá hàn? Ẹ̀dùn tiẹ̀ máa sọ dáadáa. Láti sìn lọ, ẹ̀bù ata sínú ná, ní òògùn ná, ẹ̀gbẹ́ e sínú túbú tì kó sin gbogbo ọpọlọ ẹ̀ kó sì tẹnu ẹ̀ jò jáde ẹ gbọ́ olórí burúkú. Hmm. Ah. elédùà níbo lójú rẹ wà ṣé bí mo ṣe yà rẹ ni àbáyé ló pa kádàrá mi dá. mo bá wọn lẹ. ìyá kan ni. ó ń bọ̀. ó ti sùn ni. ikú ti pààyàn fẹ́ tí kò lọ́lá. ẹ jókòó ni ẹ jókòó. Ah. ẹ bá kò tí ẹ fẹ́ díjú kan. Ah, tí ò wá sí nǹkan. kò sí inú àṣẹ náà. ayọ̀ ni. ayọ̀ ni. Hmm. bá kò tí ẹ dùn. pẹ̀lẹ́pẹ̀lẹ́. pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìyá Àkànní ẹ kú ijọ́ mẹ́ta. ìyá Àkànní. Ah, ọmọ bàá sí náà lórí ọ̀rọ̀ tá a jọ sọ òun làwa gbọ́ nísìnyí ìyá kan ó fi nù wá torí pa àmọ́ jẹ ọmọ torí ń ta ṣe wá bọ̀ ó sì lọ́rọ̀ àsọ tì ní ìjọmọ̀ mi gbẹ́ náà lórí ọ̀rọ̀ tá a ti ń bọ́ sọ náà torí ẹ̀ là ṣe wá jóná ṣé ọ̀fẹ́ kúrò nínú iṣẹ́ àtòsí òwò kíwọ náà mọ powó ránṣẹ́ ṣé kò wúwọ náà kọ́ ọmọ kọwọ́ bàpò rẹ̀ kọ́ ọmọ rówó náà kọ́ ọmọ pàṣẹ fowó kọ́ ọmọ rówó ń ni ọ̀nà tó yèrè ó fi dáa lọ́nà tá a wá gba ọmọràn rẹ̀ yìí ibi tí gbogbo òṣẹ́ àtòṣe ó ti dà fi ẹ̀yìn tégún fi sọ òun la wá mú tọ̀ wálé lọ́fẹ̀ẹ́ lófò yìí sórí àìmọye àwọn èèyàn míì tí wọ́n kówó lọ báyìí tí wọ́n wárú àǹfààní tá a wá mú tọ̀ lọ́fẹ̀ẹ́ lófò yìí tọ̀ nǹkan yìí tí wọn ò ríra wọ́n kówó lọ́hùn ò ríra àwa mú báwọ lọ́fẹ̀ẹ́ ọ̀wọ́ àmọ́ yìí rẹ̀ nǹkan gidi la mú wá fún ọ. ìyá àtọ̀ sí i mo ní ìṣẹ́gbẹ́ mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ìṣẹ́gbẹ́ ó ṣe ń o ìyá kan ó ṣe ó ṣẹgbẹ́ olóríire àbí ó ṣẹgbẹ́ tí ọ̀bọ ọkọ̀ yà ó ṣẹgbẹ́ tó ṣe tínú rẹ̀ ó dùn lálẹ́ tínú rẹ̀ ó dùn eléyìí tẹ́yìn sọ yìí mm. èmi ò ṣe ń mm. ṣe o. ọ̀gbọ́n a ti gbọ́ ẹ ṣe ń wo ẹ kílé o. Ah, ìyá kan ìwọ́dà mo kàn fẹ́ sọ nǹkan kékeré kan fún ọ ni yóò dáa o tètè gbà dáadáa kọ ọmọ bá gbà kodo. bẹ́ẹ̀ ni o. torá ìtètè gbà imú ní gbà sí òun yàrá. ẹ dẹ́kun lọ fi sọyìn mẹ́ta. ó lè ṣe. dandan ni mo ní ìṣẹ́gbé àgbà ẹ̀ǹfà mi létí aṣọ ẹ̀ǹfà mi létí aṣọ ọjọ́ kèmí náà bọ̀ nù yá mo ní ìṣe. ayé burúkú láyé ẹ̀rọ ayé tí ọ̀dọ́ ṣàánú o ẹlẹ́ẹ̀dá mi ṣàánú mi dákun mú mi kúrò lóko ẹrú. Ah! ọmọ kan ṣoṣo tí mo fi ń ṣe mọ́rán kejì ara mi tí mo ti fọkàn tán pé yóò dìrú yóò dìgbà fún mi yóò padà yóò mi ló ku ẹrú yìí Ẹlẹ́dùà. kábíyèsí ẹ dákun mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín. ọmọọlá irú kí ni tó fẹ́ tọrọ lọ́wọ́ mi tí ń gbé ọlọ́kàn òkè yàjóyàjó ọ̀yá wọ́n fẹ́ gbọ́. kábíyèsí ẹ dákun ẹ fà kàn nílẹ̀ kó lóore báyà rẹ̀. pàdé mọ́ kéèyàn ọ̀fà kàn nílẹ̀ kọ́ lọ rí báyà rẹ̀ àbẹ́ ẹ̀ mọ́rẹ́ ni tá à torí ẹja à ń torí àjàjà àjà níta ní jàlẹ́kùn léwu ìwọ ìwọ ọ̀yà wọlé lọ. kí ni sọmọ yìí agbóhùnmọ́ díẹ̀ lọ́wọ́ kú ó ní wọn ò jẹ́ kó ń jẹ lọ́kùn tó àkìtàn lọ́ọ́ rí lápẹ̀mú tó jẹ́ wípé gbogbo tó kù tí ó lò láyé inú túbú ní òtún. lọ́ọ̀rẹ́ pé olórí fún mi. ọlọ́wọ́ ah, kúkú sànú ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé yóò kan jẹ́jẹ́ mojókòó mi. Ah! àṣẹ àbá ń wí fún ọ ní gbọ́ ló dé mi báwọn. Hmm, olóyè. èwo tún lè yìí mo mọ̀ rí ọ. Ah, <laughs> kọ́ mọ́ bá a sí náà ni. ṣé o ṣáà sí nǹkan. èyí tí mo bọ́ sọ náà lọ. ẹ ẹ hmm. ní kí n ṣẹ̀wá mọ́ múra. bàbá ẹ rọra o ah. ẹ rọra o. ìyá kan ni. ẹ rọra o ẹ rọra mo kí yín o mo kí yín o. olóyè. olóyè ṣàdédé mo rí ìyá àkànní lọ́ba gbálẹ̀kùn lé mi bó ti bẹ̀rẹ̀ kúnnu lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ mo wá wò pé ah, ìyá àkànní ó kékékéké kó sunsunsunsunsunsun ó tó mọ̀sùnkún mọ́ a ti ń ṣègbésè lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ ó ní bàbá olóyè ẹ ṣàánú òun ni bí bá wọn kó mu bí gàárì ah, ọ̀dà ìyá àkànní wàá mọ̀ relé olóhùn lọ́ọ́lé ọ̀lọ́ọ́lé kí á lọ́ọ́ máa ṣe ráàyìn ó ní àfi yanjú ọ̀rọ̀ ọ̀hún. òun nílé kankan tó wọ́n tó ni máa ni máa rí ní àyànjú rẹ̀ náà máa rí àánú abiyamọ wá sí náà mo bá wò kọ́ jẹ́ àrèlé olóyè ọ̀dọ̀ rẹ sí kọ́kọ́ gbé yà pé bá a bá dọ́dọ̀ àtọ̀bá kábíyèsí sọ bá a ti ń bá a náà ni kọ́dà kọ́kọ́ sàánú rẹ̀ kán yọ̀ǹda ọmọ rẹ̀ fún kọ́mọ rẹ̀ léwu foríjì àmọ́ olóyè hmm? wọn náà kó oku ó sì ajodo mi lo kọ́kọ́ gbé e wá o ṣe gele mi wọn náà mọ̀ pé wọn mo re fi gbé e ah. ẹrù ńlá tó gbé wa yìí wọn rẹ̀ olówó irú ẹni tá à ń bá a ṣe é pọ̀ àyí mọ́gi lógun ká má mèso rẹ̀. olóyè ń gbọ̀ wá ní ọ̀rọ̀ sọ́rọ̀ ṣe àpò ẹ̀wà wọn ní òrù ni àbákú èrè ebi ọ̀rọ̀ ni ọ̀rọ̀ èsì tóbi káfọ̀ bẹ́ẹ̀ bù ú sísọ náà lásọ. ẹ dẹ́kun nìkan náà ló kú mi kú lẹ́yìn elédùn ẹ̀yin nìkan náà ni ẹ dẹ́kun ẹ ṣàánú mi ẹ dẹ́kun. bí mo sì ti wí iṣu atẹnumọ́ràn kè é jóná bá a ti ń tẹnu mọ́ níwájú kábíyèsí náà láàtún bá a tẹnu mọ́ àmọ́ ìyá àkànjì ibi àwa dé ní ìsìn máa relé àní ọmọ relé èmi mo sọ fún ọ pé ọmọ relé ńlé o sì lọ ní nígbà tó dé àyín ní ìsìn ọtọ́ ti rí yípa ti bẹ̀rẹ̀ ẹsẹ́ lórí ọ̀rọ̀ rẹ nu máa relé dáyòókù dá wa ó sì rí èsì ayọ̀ gbọ́. ó dáná ẹ dákun ojú mi dojú yẹ dọ́kun ojú mi. ọkàn ọmọ relé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ relé náà lẹ́ o àṣẹ àṣẹ àṣẹ. Mm. Ah. kábíyèsí wọn ò oh. jẹ pẹ fún ọ àṣẹ o ẹ̀sìn bàbá òjẹ̀kù pẹ́pẹ́pẹ́ o ọ̀pá tẹ́ fi ń darí wa elédùn òní jẹ́ ọsẹ́ máa ń lọ́wọ́ kábíyèsí ẹ dákun lórí ọ̀rọ̀ ọmọ. ọ̀sẹ̀ hmm. á sọ̀rọ̀ kí ló kọ́ ọmọ ọ̀hún. àkànní àkànní àkànní ẹ̀yẹ sọ ń tẹ́ sọ. lórí ọ̀rọ̀ ọmọ ni hmm. kábíyèsí olúwa mi ẹ dákun kẹ́kẹ́ bá wa bojú àánú wo ọmọ ọ̀hún ó kúkú ti níye ìgbà tó wà nínú ibi tó wà hmm. tí a ń fin lápé òun náà sì ti kẹ́kọ̀ọ́ yóò ti gbọ́. olóyè kò sí àwo àbí èwo làbúrò mọ́ tẹ̀ tó fún ajá kí la fẹ́ mọ́ tẹ̀wé inú báńkì ìyá mi lóko ti dáa bọ́rọ̀ bá ti ń pẹ́ ńlẹ̀ yóò máa gbọ́n sí ni wọ́n ṣèdájọ́ àkànní lónìí bí gbàdàmọ́ sí bá lùlù àkóbá akọ́rántí pé àìbùkí tí òjò èso bọ́ bá àyà bá gbọ́n lóko tó bá ti ro ògúngbè náà ọgọ́ òun náà bẹ̀rẹ̀ bọ́jọ́ ṣe ń yọ lónìí ọmọ òun bọ́jọ́ yọ ẹ lọ rí pé abẹ́ni lórí bọ́jọ́ bá ti ń wẹ̀kùn kí wọ́n tójú ẹ̀yọ̀dà wọ́n tẹ̀yìn ẹ̀ kí bọ̀ àṣẹ mi nù. bẹ́ẹ̀ bá ti gbowó lọ́wọ́ ìyá rẹ̀ lọ rí dá padà. ọ̀tún ọ̀tún irú ọ̀rọ̀ wo ni fọ́ni lẹ́nu rẹ̀ ojú ọ̀rọ̀ wo ni. ẹ ẹ o ìyá àkànní oh. ọ ah, ah. sáré pẹ́ sílẹ̀kùnlẹ̀ ah, ọ̀gá èmi ni ìyá oh. jàre ẹ ọmọ o ẹkụ wà wàhálà mọ ó sì fọkàn sọ́nà náà ní o. elédùá o ibi mo ti rìn káàkiri bẹ́ẹ̀ mi ṣe máa ń rìn láàrin káà mi mo kàn pàdé àkànní ni. Ah, àkànní mi ń bọ̀ wálé. Ah, kò bọ̀ wálé o ìbá wálé ìbàdà èmi náà ròpọ̀ náà lé ní ọmọ bọ̀ èyí ò gan ló mú un dáàrin. Ah! mo pàdé ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ ni mo wá àwọn ọmọ lọ. ìyẹn wọ́n lù gbà Ah! gbà á ah! mo ní elédùà níbo lẹ mọ́ ọmọ ẹ lọ ah! ọ̀nà ilé ìyá kan ni mo pè ọ̀nà ilé ikú nídìí ògùn ni mo lọ. èmi kọ́ èmi kọ́ ìyá kan ni. àgbẹ̀ni mi àgbẹ̀ni ìyá àlẹ́ èmi kọ́ ìbọn náà wà ọ̀nà ìdí ògùn ọ̀nà àgbẹ̀dẹ̀ èmi lẹ̀. Ìlọrí Ìlọrí ẹ lẹ́lẹ́ o ìlọrí. báyìí ọlọ́pẹ baálé mi. aya mi ẹyin ni pẹ̀lẹ́ àkàkẹ́ ẹ dákun baálé rẹ̀ ńkọ́. baálé mi wọ́n wà yẹ̀rù. ẹ dákun wọlé kó bóde já lọ ọjà. ọjà èmi lẹ́yìn gan lọ ṣe lọ́jà ah, ah. baálé tèmi ò lọ́jà. Oh, oh. ìlọrí dákun ṣé ìwọ ò mọ̀ pé ní lọ́jà ni. ọjà sọ̀nù lọ ọjà ni èsì ní lọ́jà ò wọ́wọ́ mi ni. ṣé nítorí òkú ìlú ẹran ilé ìfẹ́ rọjà. ọ̀rẹ́ mi síbẹ̀lẹ̀ ah. ara nìwọ náà. ọ̀dájú ah, ah. o. ẹlẹ́ra ara mm-hmm. àlàyé rẹ ò yé mi. ṣé pẹ̀lú gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ro ti nǹkan kankan ẹ̀rọ pógun náà kan. <laughs> lórí ọ̀rọ̀ àkànní. Hmm. Oh, hmm abẹ́ ah, hmm. rí ṣebí kò yẹ ká rọjò. torí ẹ̀ ló fi rí ìjà. ilé hmm. hmm. rárá ní à. Ah! ibi tó bá yẹ kí n ti gbá ọgbọ́n tí n bá bá àgọ́ ń bẹ̀ yìí mọ̀ mọ́ dùn mí o lẹ́yìn àdìgún fúnra mi ìlọrí ah, bí wo ò bá lo èmi ò lọ dà o tó ráwọn yẹn àwọn èèyàn ìran tí wọ́n ní mọ́ jìyà báwọn ṣe kọ́ tí wọ́n nu. ọ̀dájú ni yín bàbá o. èmi lọ̀dájú. ọ̀dájú ni yín. torí àkànní ló fi rí ìjà báyìí. àwọn ń ṣọ̀fọ̀ lé tiwọn ó yẹ kó kẹ́mi àwọn lọ́lọ́fọ́ tí wọ́n ẹbí rẹ wọn nìyún nígbà tí èsè rẹ mi àkàndí. ọ̀rẹ́ mi tí o rí tó ṣẹlẹ̀ sí ọmọ lè kàwa náà lọ́la. ta ló kọ ta o kọ kó lè kàn mí bí ìbílẹ̀dùn àdámọ́ kí yóò jẹ mí ní ayé tí mo wáyé. má sọ bẹ́ẹ̀ níbo níbo o jẹ́ wọlé kó o já lọ ọjà. kápẹ́ tèmi ni o tèmi ọ̀rọ̀ ọjà. o lọ akẹkẹ ìwọ náà fọwọ́ sí pé kó mọ̀ rè jà. ọ̀dà ṣé ah! torí òpó ń lo ẹran ìlú fífẹ́ lọ́jà. Oh, ah, ah. mo rí ọlọ. torí òpó ń lo ẹran eh, yọ kàn wọ náà níjọ kan yóò sọ pé wọn mọ orí eh, ẹjọ́ rẹ̀ kọ́ ṣé ọmọ pé gbogbo ọ̀ràn àtọ̀rìn wà bí wọ́n ti máa dájú nù ìwọ wọlé. sálẹ̀ mi. èmi ọ̀rọ̀ jà nílùú èmi ọ̀rọ̀ já o alákòóbá gbogbo wọn kò sí tí ò lè kan yàn kọ́lọ̀ méjì faburú kan ti aná. sọ̀rọ̀ ẹ dákun torí àkànní ọ̀nà mo tún ṣe padà wá ẹ dákun ẹ ṣàánú mi akànnì ń bẹ nígbèkùn kábíyèsí ẹ dákun ẹ ṣàánú mi ẹ gbà mí ẹ mi lé ẹ dákun. ìyá wa ẹ dákun ẹ gbà pẹ́ rẹ kájọ kọ́ ọmọ ìyá kan mọ ọmọ ṣe àwa ń tomi lójú bíi elébùlù báyìí ajá rẹ wá forí komi tán mọ̀nà lé olówó ẹ̀ nígbà tẹ́mi wá bọ̀ tẹ́mi dídí ìgbéra mi wá tí mo wá bọ̀ ṣébọ̀ ìyẹn rí fọ́n ìyẹn rí fọ́n ni pé wò ó sẹgbẹ́ o ṣé lọ́n fọnú kí bí ìgbà mọ̀lú bá gbé mọ́ngòrò. ìyàwó ẹ má bínú ẹ dákun mo ti ṣe tán báyìí o. ó ṣe tán àìsàn wàá mọ̀ pé àwa nírànlọ́wọ́ tá a lè ṣe fún ọ tó bá tèmi lọ wá ní ìlú ọ̀dànù bíi ńlá ga ni àmọ́ paṣẹ àwọn ọmọ ẹgbẹ́ tó lọ rèé tọ̀ kó tó wá ìlọlẹ́dùn àfi yọ ọ́ bẹ́ẹ̀ ni tọ́lá ìkọ̀rọ̀ síra wa lẹ́nu àmọ́ bí wọ́n ṣe bọ́ bẹ̀bẹ̀ yìí àwọ̀ ọ̀dọ́ ọmọ ọmọ tán á ṣèrànlọ́wọ́ ìyàwó ẹsẹ o ẹsẹ o kábíyèsí náà rèé máa sọ ká máa gbọ́ àbí. bàbá olóye mi ní nǹkan míì náà tí mo fẹ́ bá wọn sọ hmm. ní tí mo ti ń bá wọn sọ náà ni kábíyèsí kábíyèsí hmm. ẹ dákun ẹ yọ ọdọ ọmọ ìfún mi kẹjẹ mọ ọmọ rẹ dákun. Hmm mo kí mo ti ń bẹ̀yìn náà láti bí ọjọ́ mélòó kan ẹ dákun. kí ló dé tó ń jókòó sẹ́yẹ tó ti fò orò má sọ̀kò orò má sọ̀kò ó ní ìtì ń bẹ lọ́wọ́ òun wọ́n sọ èmi ò lè sọ o bólódùmarè bá tó kádàrá pé ó bímọ mi ìtì ń bẹ lọ́wọ́ mi nú ayanran ẹranko tí ọká bá fẹnu sọ ẹnu ọká ní kú sí bó o bẹ̀ mí lónìí dọ̀la n ò ní yí ìpinnu mi padà ṣé n tẹ́ torí ẹ̀ pè mí sínú ọyá àfirakọ jáde. Hmm kábíyèsí tí mo bá bí ọ̀tọ̀ bá lọ́gbọ̀ tí mo bí ọ̀tọ̀ ọlọ́gbà tó ọlọ́ọ̀ni yóò dán ọmọ ìfún mi ọmọ kan ṣoṣo ọlọ́ọ̀fin fẹ́ fi lámi lójú ìsọ̀lì ìdáwọ̀rọ̀ mọ́ ẹ lórí. <laughs> kábíyèsí ọ fẹ́ dán mi wò ni èmi làgbà yìí àárọ̀ ọjọ́ wọn lálóńpé ìyá àkànní lẹ́ o káàbọ̀ kúrìn káàbọ̀ sí àwọn àgbà kúrìn sáwùjọ àwọn ẹlẹ́yẹ hmm. ọlá ló ń pè ìyá àkànní ó ti bẹ́yẹ jẹ lónìí ó ti bẹ́yẹ mu ọ̀ gbọ́dọ̀ dalẹ̀ ẹlẹ́yẹ ọlá ló ń pè ìyá àkànní. abániwówó lórúkọ tá a pe fáwo ọ̀dádá tí ń darí ìlú wa lórúkọ tá a pe ṣọ̀dàrà àjèrèbójú wíwìnwí lórúkọ táwọn ìyá mi ń jẹ́ àrọ̀ tí ń tẹ̀pá òjò wọ̀lú lórúkọ tá a pè àwọn mẹ́rẹ̀ẹ̀rin ti parapọ̀ wọ́n láwọn lórí lónìí torí ìsọ̀nbọ̀rún ni mọ́jùwàrà paṣọ ẹ̀dà báyìí ẹ bá sunkún aṣọ ìyẹ́ bò ní. pàrọ̀dà. <laughs> ọyá dìde dìde lẹ̀ kọjá sórí àpèrè rẹ kò ní gbóná mọ́ndì o kò ní jó ọ́ndì o àṣeyè lálákànṣepọ̀ àṣeyè ló ṣe ń bẹ̀ ọlọ́bẹ̀ adébẹ̀yìn mọ́sí àgbà ọ̀lẹ́ni. ó yá o. ẹ dákun ẹ fún mi lómi. Ah, omi omi kọ ìtọ̀ ni ìtọ̀ ló mú bẹ́ẹ̀ tó bọ̀. soniwọ. ẹ lẹ ẹ kú iṣẹ́ ẹ gbá tara. ẹ lẹ o ṣé o sí yọnu. kò sí wàhálà àwà àwà dáadáa ń bẹ. bàbá ti pàṣẹ wọ́n ní àyànjú ẹ̀. ọ̀pọ̀ ah! àṣetí ẹ ti padà bàjẹ́. mo fẹ́ fi igi lugi kí n gbóhùn igi ẹ jẹ́ ń fọ pẹ̀lọ̀pẹ̀ kí n gbóhùn ọ̀pẹ ẹ jẹ́ ń fẹyẹlẹyẹ kí n gbóhùn ẹlẹyẹ. àwọn yagbẹ́ orí yagbẹ́ àfìyẹyẹ pàjẹ́ adíẹ́fọ̀n ọ̀run mi là èyí tó lóun ó deku wọ́n ní má deku tó lọ́run má dẹ̀ tẹ́ ń bẹ lọ́nà ọmọ eku ni wọ́n pa kiri àwọn yàgbá oníyàgbá àfìyẹyẹ pàjẹ́ ẹ̀díyà fún Ọ̀rúnmìlà èyí tó lóun ó dẹja wọn ni wọn má dẹja nítorí wọn má dẹgẹ̀dẹ̀ wọn bẹ lódò ọmọ ẹja ni wọn kó kiri àwọn yàgbá oníyàgbá àfìyẹyẹ pàjẹ́ ẹ̀díyà fún Ọ̀rúnmìlà èyí tó lóun ó dẹyẹ wọn ni wọn má dẹyẹ nítorí wọn má dẹ̀tẹ̀ ń bẹ lọ́nà ọmọ ẹyẹ ni wọn pa kiri Ọ̀rúnmìlà náà wọn ó díje. wọ́n ní kó díje nítorí oríkì kó jẹ ẹ̀dọ̀ kì í gbogbo ohun tí mo sọ lónìí kàtẹ́ ògùn. àṣẹ. àkànní o kíbikíbi tó o bá wà. ṣáná sí ń tiẹ̀. ọ̀rẹ́ kọ́dà tọ́ba níbẹ̀ kátàkátà ló ní kọ́ńtà àbúrò tó sábò ní ìbùkárì. ọ̀ya. ẹ wọ lóko rẹ. ọ̀ya àkànní gbé àkọ́ ọjọ́ kó. ọwọ́ ayípadà wojú yèyé àkànní àkànní ọmọlálóńpé ǹlẹ́ o káàbọ̀ sáwùjọ àwọn àgbà a níṣẹ́ tá a fẹ́ bí ọ ó sì dọjọ́ méje lónìí ká tó bí ọ̀ṣẹ́ tá a fẹ́ bí ọ ibi tó sì wà ní tọ́jọ́ méje fi pé tọba wá dé ìyẹn ọjọ́ méje àá wà bí ọ̀ṣẹ́ tá a fẹ́ bí ọ ọ̀yá fẹ̀yìn lélẹ̀ fẹ̀yìn lélẹ̀ gbóná olórí ìgbìmọ̀ gbọ́ mọ́ ń sọ pé olóògùn. olórí mo pera mi irú èyí ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sí ọ ìgbà ńgbà tá a wà lọ bá iná ní ẹsẹ mi là á sọ fún bàbá bàbá dà. láà sọ fún kábíyèsí. ara àdìmọ́ ó kò rà. ẹ rí wèrè ìwọ náà bá lọ tó ọmọ bàbá dá ní. àwù ṣé ìmọ̀yàn kí ni bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ké mi ewu ti yá wa náà tẹ̀ tù kí. ta ló sọ̀rọ̀. <laughs> àtẹlẹ́rí ibú náà nìyàn tọ́ba tẹ̀lé pàǹtẹ̀ ń tá àmọ̀tán rẹ̀ ìbá ti ẹ̀ dá àbọ̀ ń bára yìí kọ́ yìí ni tí wọn mọ bó ṣe ń bẹ̀rẹ̀ bára lọ́wọ́ mi tí mo mọ rú àrùn tí ń bẹ lára rẹ tí mo rí ọmọ sàlẹ̀ ìwọ wọn ti wá ń kásán sí ọlọ́run ìwọ náà ti jẹ èèyàn. sáàdìkù sáà mà sí rí ọlá rẹ ni. ọyà lẹnu. a mọ wọn. àbí. àwọn rèé. <laughs> àwọn nu ẹ má bínú ra. àdúgbò bínú pẹ̀sẹ̀. àdúgbò ẹni ó bímọ kí ló ń rí gbà sẹ́mi wọ́n ń bá wí. yóò tiẹ̀ lè bínú bá ìlú àpárọ̀. bẹ́ẹ̀ ni ẹ̀ ń bá wí. ẹ̀yin àbá yín wo káfẹ́ kú káfẹ́ kú tàbí takú láyà àbá yín wo àbá yín àwọn àkàwọ̀ wò ni pé ìyá o ìyá wa o ìyá o ìyá wa àtẹ̀mílẹ̀kẹ̀ ẹ̀yà àdàbà bàmílẹ̀kẹ̀ lẹ́kẹ̀. ẹ má bínú o ẹ má bínú ẹ má bínú. ẹ wá mọ lọ. ẹ ṣe o <laughs> ìtorí ẹ̀ ní ọjà kí yó ọlọ́run ọjọ́ olúwo ṣe mọ̀ lọ́lẹ̀. bàmílẹ̀kẹ̀ ẹ̀yà àdàbà bàmílẹ̀kẹ̀ ẹ kí ló. bàmílẹ̀kẹ̀ ẹ̀yà àdàbà kò jù báà náà lọ. <laughs> ìyá wa abẹ́ẹ̀rí ọmọdé òmògò ń pè lẹ́fọ̀ <laughs> yẹ́yẹ́yẹ́yẹ́ wọ́n ṣe bá kú náà wà. ẹ̀yà dà bàbá mi lẹ́kẹ̀ẹ́ lẹ́kẹ̀ẹ́ Look. Look. Look. awo ni kó bá ní dáwọ́ ìran ọ̀gbẹ̀rì tí kò bá mojú ilé irú wọn ní dẹran àwọn àyà ayé báláwo bá sanwó títí àwọn akíràfẹ́lẹ́yẹ bóníṣègùn bá ní báwọn tàwa ìmùlẹ̀ tó jẹjú ìyámọ̀ pé ewé adérú ẹgbàádomi àtòsùn àtẹfun ṣe báwa lè dún tí báwọn láyé jẹ́ ẹni tó bá mẹ́tùtù àwa ìyá ni ó kéré èjì ogbè àwa gangan lọ dámọ lẹ́sẹ̀ fi gí parọ́. èyí tá a wí fọgbọ́n lọ gbọ́gbọ́ èyí tá a wí fọgbà lọ gbàgbà gbogbo ọ̀rọ̀ tí ẹ òkè tẹ́ bá bálẹ̀ sọ nílẹ̀ gbọ́ o ọ̀rọ̀ tí ń bá bọ́ ọ sọ báyìí kò wá tàbí wèrè kò gbọ́ nítorí èékánná ọwọ́ yìí ti jú ó má jẹun àtẹ́lẹsẹ̀ yìí ti jú má rìnà àtẹ́tà bá pa fún wa àkànnílẹ̀ ní kọjá sí ìlú alábàtà kó wá pa kúkúrú kó pa gígùn kó dàlú alábàtà rú kó ṣe lògbòlògbò kó má rojú kó má ráyè o. àkànní ọmọlá ló ń pé. ó sáré títí orí ìró ìsáré ó gbá kọ̀rọ̀ rìn títí orí ọ ọgbà kọ̀rọ̀ ó dífá fún Ọ̀rúnmìlà níjọ tí ń lọ sílùú àwọn ọ̀tá ó lóun lọ rè kọ́lé sílùú òun sì kọjú ẹ̀ sọ́gangan àwọn ọ̀tá wọ́n ní ọmọ pa ìwọ ló ní ijó gbé òní ijó gbé ni ó ní bó bá ṣe bí ìṣe ó sì gbé ní bó bá ṣe bí ìṣe tìwọ Àkànní ọmọlá ló torí pé ibi tí wọ́n bá kọ́ ní ẹyẹlé sí ibẹ̀ gbé ibi tí kọ́bá ma ọ̀gán sí ibẹ̀ rẹ̀ wà òun jàǹkàn ní ṣọba àwọn èrò kì í kú òun àgìyàn ẹ̀ ibi wọ́n bá ní kí gbégbé mẹ́gbẹ́ ibẹ̀ ní gbé ibi wọ́n bá ní kí tẹ̀tẹ̀ mọ́tẹ̀ ibẹ̀ ní tẹ̀ ibi wọ́n bá ní kẹ́kùyà mẹ́gbẹ́ ibẹ̀ ní ti ewu orí ẹ̀ gbúrúgbú àkànní ọmọ alálòǹpọ̀ ìwọ ti dàgbà yẹ̀kú orí ìgbà gbígbọ́ àgbàyẹ̀kẹ̀tẹ̀ sọ̀kalẹ̀ ó dín lọ́mọ àwáyé wọ́n ní orúbọ ọkú orúbọ ọkú tó ikú kọ ikú òpá ogún ọdún lónìí òkè ń bẹ láìkú ní ogójì ọdún lónìí òkè rẹ̀ ń bẹ láìkú ní tòkè ọdún lónìí tẹ̀ ń bẹ láìkú ní tòkè iṣẹ́ táwọn ayé wa rán lónìí kò gbọ́dọ̀ ọ́ lọ gbọ́dọ̀ kó o ṣe wọ́n bá ṣe ṣe àwọn aráàlú alábàtà ti sun ní kíní kò ní òǹdí lórí bẹ́ẹ̀ ó yá gbéra báyìí kó o dìde kó o kó lọ rè ṣe wọ́n bá ṣẹṣẹ sojú. Àrẹ̀mú Àrẹ̀mú hmm? bó ṣe ń jẹ́ pé mo á máa yọjú sí ẹ gbogbo ìgbà ó ti sú èmi o. kì í ṣe pé ǹfẹ̀ wá wù ọ́. kí ló wá ló dé. èmi nìkan náà mo sì ran bàbá mi lọ́wọ́ iṣẹ́ àwọn pọ̀ fún mi láti ṣe ni. ó rí àárẹ̀ yọjú sí mi ni o. ń hmm, wáyé ìgbà wo gan-an ló fẹ́ wàá yọjú sí mi. títí ọ̀tọ̀la ń wáyé wù ọ́ ọmọ kó ti ṣèlérí hmm. kó yá mú rèé ẹ̀ṣẹ̀ ni. mo ti ṣèlérí fún ọ títí ọ̀tọ̀la ń wù ọ. Lérìkẹ́ kí ni ń wo lọ́ọ̀kan yìí. kí ló rí. ṣó o rí n tí ń wo lọ́ọ̀kan yìí. èmi ò rí nǹkan kan o. ojú mi ò tàn mí jẹ. èmi ò rí nǹkan kan o. àlùjẹnú ti pa mí lọ́mọ ó pa ààrẹ mú mi nìkan ṣoṣo ẹ sì jókòó lẹ́yìn. Ah! Eh? ìpàdé wo ló kù tẹ̀ ṣe dé. Ah! Eh, eh, kábíyèsí o ah, kábíyèsí o kábíyèsí lukọtun àlùjẹ ló pàrẹ mọ́ mi lọ́wọ́ ẹ wà àwọn olóyè yìí èyí wá ń bi mí pé tó pa yẹ́yẹ́ nínú ìlú tá a jọ wà tí mo joyè ṣáájú àwọn kìíní dáadáa yìí kábíyèsí. ẹ jókòó odidi ọmọ lúkọ̀tún jókòó ọ̀rọ̀ mi ò gbà jókòó jókòó kábíyèsí mọ̀jẹ̀ ń jókòó ìyá ọmọ mi jókòó òkè sáà ó ruru káwa ruru lúkọ̀tún bí èèyàn bá ní òdò ọpọlọwà rẹ̀ ah! lọ́pàá tiẹ̀ àrẹ̀mú o. àwọn tí ẹ sì ń sọ̀rọ̀ bóyá ojú tí a gbà rí ni. Ah! ẹ wo ẹ wo ẹ wo ẹ wo bójú bá ń pàkan rẹ gbogbo wa ló ká mọ̀ pé jí pa àìlásọ lọ́rùn pàkà ọ̀tàkùrọ̀ ah! ọ̀rọ̀ ẹ lọ sílé balógun ẹjọ́ yé bí lù bá rí báyìí ọlọ́gbọ́tàn bàbá rẹ̀ dá sí kò sì joyè lórí àwọn àgbẹ̀ àbí ngbò olóko ọ̀bá lè lọ tó lódù ọ̀bá lè lọ odidi ọmọ ọ̀tún ìdúró sí mọ́ ìbẹ̀rù sí fẹ́ni ó gbódó mi bájà ló ń bá dodo kí balógun ọgbọ́n jáde ẹ lọ rí fisẹ́ mi jẹ fún lókọ̀tún fọkànbalẹ̀ ìlú ni ó gbé ẹrù ọ̀hún ẹ ṣàlàyé ẹ kàn ń pariwo látàárọ̀ náà. kábíyèsí alákòóbó obìnrin ni alákòóbá ni okùn tó dẹ́yìn lẹ́yìn ìjẹ́jà ó ọmọ mi lọ sọ́lá fún ni lórí àpáta nígbà tá a débẹ̀ ẹ̀jẹ̀ lásán la bá kábíyèsí ẹgbà mi. àìní sùúrù o ṣé ẹ ti rìn káàkiri gbogbo ìlú ṣé. àti alákòóbá ilé. ṣé kìí ṣe pé ọmọ náà máa ń rìn tiẹ̀ kí tẹ́lẹ̀tẹ́lẹ̀. àti ìṣèpá rírẹ̀ tó máa kábíyèsí náà. wípé ẹ bá sọ àìsọ àtẹ̀jẹ̀. kábíyèsí ẹ̀jẹ̀ àtàṣọ lábárò ẹ̀ pátá ọmọ ẹni kú yájọ ọmọ ẹni nù lọ béèyàn bá tiẹ̀ kú ìbí wọn ò rò kùtù ẹ̀ aṣọ àtẹ̀jẹ̀ ẹranko burúkú àwọn apààyàn jẹ báyìí kọ́ mọ̀ jẹ́ pé ìta sì ń sọ̀rọ̀ rẹ̀ tí èsè náà ni ẹ obìnrin ọ̀rọ̀ ọmọ rẹ o àmọ́ wo o ti gbéṣẹ́ lélu lọ láàrin òní sọ̀túnla ẹ padà wá ibi abáwá ti sí àjẹ ẹ gbọ́. kábíyèsí ẹ dákun ẹ má wò mí rà olórí gorí ni ọyẹ sọmọ ẹ fi ẹ máa múyàwó ẹ lọlé ọ gbọ́dọ̀ bá jà o ọ gbọ́dọ̀ bá jà o ẹ máa lọlé ẹ máa lọlé èmi tí mò ń pé òní sọ̀túnla kóhun ní korun ní mọ̀ndé òyìká ni. ilé òyìká ni kábíyèsí. àti ẹ̀ tí ń fìgbà kọ̀ọ̀kan rí àwọn òkú tí àjànú ipa. àtọ̀hún rìn wá ẹnìkan ni ó sọ pé wọ́n mọ̀ tí ń ṣẹlẹ̀ ní ìlú wa. kọ́dà rè gan mọ̀ tí ń ṣẹlẹ̀. kò mọ kí ni ìṣẹ̀lẹ̀ tó ń pa kúkúrú tó ń pa gúngùn bí ṣe ń pakọ ló ń pabo bí ti ń pọmọdé ní pàgbàlagbà wọn ṣáà gbọ́dọ̀ sọ fún yín pé wọn mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ àfi tí wọn bá jọ mọ àlè nu ẹ gbọ́ bá mo rí i ṣé kí n wá lọ rèé kojú ẹ̀ kí n dógun abẹ́lé lẹ̀ kí ẹni ta ni. Ah! ààbò abẹ́lé bò ẹ balógun ọ̀rọ̀ eléyìí gẹ́ ó ti kó lọ́rọ̀ ogun abẹ́lé yìí eléyìí ò ti jogun abẹ́lé lọ ni. ọ̀dà ẹ wá sọ fún mi nígbà tí ń fín òfin lóbì ńgbà tí ń ro oró lórógbó ńgbà tí wàá pẹ̀ka ẹ̀ wọ́n dé obì ilẹ̀ obì ọ̀yàn ṣé ẹ̀yin fúnra yín fẹ́ sọ fún mi wípé ẹ mọ àwọn tí ń dà lóru yìí. Ah, a mọ̀ wọ́n ọba jẹ́tò yìí a mọ̀ wọ́n. àmọ́ wa àṣẹmọ́sẹ̀ bá wí ni. balógun torí rẹ̀ náà la ṣe wá dákun gbà wá ìwọ náà ló lè gbà wá. gbogbo ẹ̀yin tẹ́ ń dààmú ìlú yìí ahéré ní rẹ́yìn olóko. àṣẹ àṣẹ àṣẹ pèrègùn ní rẹ́yìn ìmọ̀lẹ̀ ọ̀pá ikú ní rẹ́yìn eku ọ̀pá ẹja ní rẹ́yìn ẹja ọ̀pá òkété ní rẹ́yìn òkété ilẹ̀kùn ọ̀nà ní rẹ́yìn ìbálé àgbá alédì ní rẹ́yìn ìwàrẹ̀fà ẹ̀yìn ló lóbi sówó. gbogbo kan kúndùn ìlú alábàtà ní kẹ́ ẹ bá mi wá rí ojú ayé ra ń ta gbé ìgbé ìrọ̀rùn ní tàlùkò àgbẹ̀mí omi ní nà ń tẹ́já táà àlùjọ náà rẹ̀ yàn. Mo kọ́ ni. Kọ́lá. Ọ gbọ́dọ̀ ṣe o. Má dáwọ́lé rárá débi tó tiẹ̀ ṣe. Ẹ̀yin ni. Bó ti kì ọ́ ń lọ, mo ti wí fún ọ. Má ṣe kí ni? Àbí o ṣe é pè fún yín. Kí ló ṣe kí ni? Èmi. Adéwàwọ̀ sùn alékúnú bá gbogbo ọyẹ mi ò ní bàbá wọ́dọ̀. Ah! ẹ rí mi lójú tàṣẹ èmi mo gbúdọ̀ fún yín ẹ rí mi àjọ ríra wa wọ́n ṣe kí ni nílùú mi tá a forí mi sọlẹ̀ sí gágágágágá mo ti rí wa ooo yóò gbọ́ ìgbà mo ti mọ̀ wọ́n o àwọn tí ń dàlú mi láàmú àwọn àjọ ni. Ah. kábíyèsí o mo ti di mo róníṣẹ́ yín mo dé ibikíbi tógun náà bá wà bó ṣe holẹ̀ mo ṣe tán àti tọpinpin ẹ̀ kábíyèsí ẹ sígun fún mi. Hmm. balógun ọ lọ rí ọ bọ rí kó ẹkọ bá láì kéèké ojú ìkó ní kọ ẹ wò mí kábíyèsí kábíyèsí ẹ̀yin ìlú mòye tó bá ṣe bíi tèmi ni èmi ò bá ní kẹjá kó àwọn ẹ̀ṣọ́ yìí tẹ̀lé balógun lẹ́yìn kánjọ́ lọ lè kojú ti ń yọ wá lẹ́nu àbí bò ni. olóyè ọ̀tún mo rí nǹkan kan ẹni tá a fẹ́ fiṣẹ́ ogun rán yìí àtó fiṣẹ́ ogun rán ni ẹ wá rán olófòfó ń ṣẹ́ ẹni kò ní jẹrè kódà yóò jẹ kọjá abẹ́ ẹ ti rán ẹ dágbàlá rẹ̀ àìmọye ọmọ ogun tí ń bẹ ń bẹ yóò jẹ ju bẹ́ẹ̀ ti rán oje. kábíyèsí o hmm. kábíyèsí o ojú mi lèmi fi wo ọ̀rọ̀ tó wà lẹ́yìn o pàápàá jùlọ ní tí lukosi sọ tán nísìn ẹ rí bàbá ìtorí pé à ń lo ogun tá a kó gbogbo ẹ̀ sọ́kù láàfin bomi bá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ńkọ́. olóyè ọ̀jẹ̀ kábíyèsí olúwa mi o kábíyèsí olúwa mi o kájí ó pẹ́ lórí kí bàtàn pẹ́ lẹ́sẹ̀ o ẹ̀yìn ẹ̀ máa pé kẹ́ẹ̀jẹ́ á gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò ń bọ̀ jẹ́ wípé balógun kúkúkú ti ní àwọn ẹ̀ṣọ́ tiẹ̀ tí ń kóró ogun kọ́ máa di wípé omi ọ̀tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ogun àtẹ̀yìnjà kọ́ máa wọlé tíà bẹ́ẹ̀ sì ṣe ń wo ìní ìsinyìí èmi ò lè gbébọn mọ́ o ah. wọn mọ bí ẹ ṣe ń yìnbọn kọ́dà wọn mọ fà á yìn. kábíyèsí o ẹ mọ̀jà torí àwíjàre kí tó tán lẹ́nu ẹ bá ṣígun fún balógun hmm. kẹjí ó mọ lọ àṣẹyìn ló ń dúró dè. balógun. kábíyèsí o. ọ lọ rí ọbọ rí o. àṣẹ. ọ lọ rí ọbọ rí o. àṣẹ. àṣẹ ìkọ́ ìkọ́bálá ìkọ́ ìkejò bó o bá ti yún orí bẹ́ẹ̀ náà lọ́ọ́ mọ̀ bó o ṣe ẹ mọ́ tó bá ti lójú òpó lẹ̀ ní ìṣeré sá hmm. gbogbo òlú ti mọ̀ wípé àkàwò pa ló kájú ẹ̀kọ́ gidi. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká mú yangan san yangan ní dá yangan la. balógun ọ lọ rí ọbọ rẹ o alálẹ̀ Ah, yìí pín lápẹ̀kún àwọn bàbá mi tí wọ́n ti rí bàrà ah, tí wọ́n ti kọ́kọ́ lórí àpèrè tó débẹ̀ ó sì ọ lọ ọlọrin ọbọ rẹ ẹjẹ àwọn ìtọ́jú òní náà kàn náà dúró sẹ́yìn odi ìlú ẹ ń gbó ológun ni ọba fi pàyà àgùntàn gbogbo ilé ni ó jì ẹ tó ọdún mo ṣe pàṣẹ mi nù o. kábíyèsí o kábíyèsí o. Daddy. no. ti ṣe. Ṣé kí ni fi mo mọ̀ pẹ́yìn ni. Mo gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ láàrin ìlú látijọ́ yi, ọwọ́ yín ló ti wá. N wo àdàlúrú o, à ń tùlù ṣe báwa ni. kí ẹ wá fẹ́ gbà lọ́wọ́ mi o. nígbà tá a kì ọ́ ń lọ tọ ọkọ̀ tó ọgbọ́n tó yọ lórí kunkun àwa ọmọlé rẹ̀ ni. bẹ́ẹ̀ ah, o. èmi ẹ ṣòfò dànù ah. kí ni oúnjẹ bá ń. ṣé wọn ò sọ fún ọ ni báwa la já ọmọ lẹ́yìn ẹkùn wọn ò àṣetán tá jẹ láàrin ìlú yìí ni àbí bẹ́ẹ̀ kọ́. ìwọ lọ́lọ́dọ̀ wọn eh. tó o má bẹ lọ dùnbù mi. Ah. Ọ sofo dànù ó ní ọlọ́dẹ fúnra ní ibi o. láàrin òtún bẹ́ẹ̀ àgbò rẹ̀ lásán ni òní lè kù gìrì sẹ́sù torí pọ̀ ń níjọ́ ogun àjàkáyédé tí wọ́n kọ́ ni alára wọ́n kọ́ ni wọ́n kọ́ ní ọ̀ràngún ilé ìlà wọ́n tún kọ́ ní ọwọ́ àjàká onídàárara wọ́n lọ́wọ́ akulẹ̀ tàwa ẹlẹ́yẹ èmi nírọ̀ ni wọn gbọ́dọ̀ jàdélé tiwa torí pé kú oníjà kọ́ wọlé tẹja ẹja kan oníjà kọ́ wọlé tẹ kú òdì méjì òdì ọmọlé lónìí hmm. bẹ́ẹ̀ ni òní náà lọ́ra yé mọ́ òní ni o ẹlẹ́mu lórúkọ tí wọ́n ń pe fá ẹlẹ́mu lórúkọ tí wọ́n ń pe fá múnimúni là péṣù ọ̀dàrà múnimúni là péṣù ọ̀dàrà àgbàlagbà amúni ní búrebúre ara lórúkọ tí àwa ń jẹ́ o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ gbogbo kiri eríkèéríkèé ara rẹ báyìí kó rọ̀ ọ́ pẹ̀sẹ̀. gẹ́gẹ́ lórúkọ tí wọ́n ń pe kú àrògìdìgbà lórúkọ tí wọ́n ń pe àrùn adigada àmùrè ibẹ̀ lórúkọ tí wọ́n ń pè wá ó yà lánàá kó wọlé. ó gbọ́rọ̀ ni. ẹ dànù ẹ jẹ́ gbogbo tẹ́ wí nù ẹ dànù bẹ́ẹ̀ mo wí fún yín. báyọ̀ ẹ̀dùn. balógun ọ ọmọ ọlọ́mọ. ẹ̀yin náà ń lọ ẹjọ́ ń lọ ní. kà ló ṣe báyìí. ajíyọ̀dọ̀ o. o ajígbàgbàdà kaná ló fọ́ tó pọ̀ àgà mọ́ fi bá lájọ o. ó ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ní sí yí ilẹ̀. ilẹ̀ ọ̀run ọ̀gbọ́dọ̀ ṣàìsàn. lórí bá lọ́pọ̀lọpọ̀ ọ̀dẹ níjọ́ tí ń dẹgbẹ́ ọdẹ ẹranko lọ́ọ̀kìnì wú olóòlàdù ọ̀dẹ́mọdé sàpá fún ikú dámọ lẹ́yìn ẹkùn ẹ wo bí ọ̀rọ̀ àgbo èké ẹ̀kan ilẹ̀ arúgbá kópa ilé àlejò báwọn ẹ bá lè lálejò. ẹ wọ ẹ bá lè lálejò báwọn. ẹ wọ irọ́ ni mo bá fọwọ́ sàn àgbáyé rẹ láyé. ẹni èjì ẹ̀ta ẹ̀rin àwọn want you tó jog. ẹgbẹ́ ẹgbẹ́. kọ́ ọ̀sùn rere. ìyá mi. ọkọ mi. ó lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. wọ́n sọ. ṣé wọn ò ní bàbá ni àbí bàbá mi rìnrìn àjò kan tí wọn àti ìdè torí ẹ̀yin àgbàlẹ́pọ̀ wípé ìyá tó ń jẹ ọmọ fọ́gbọ̀n ọdún tó ń jẹ ọmọ fọ́gbọ̀n oṣù tí ò bá pọmọ ó yẹ ó sì lẹ́yìn ọmọ ni èkúwọ́ ilẹ̀ pa títí títí tẹ́ fi bí mi èkúwọ́ ọ̀hún ilẹ̀ tún pa yìí tó ń bí mo tún ṣe dà yìí. Àkànní o. àṣẹ iná ni iná fi ń múgi ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ ń gbọ́ ó yẹ paradà. Àkànní ìyá Àkànní mi ah, Àkànní àdá mi ṣángbó títí kò rérè oko jẹ. Àkànní ọ̀rọ̀ ilé kọ́ leléyìí aṣọ ò bá mọ́yẹ mọ́ ọmọ yẹn ti rìn òhò wọjà Àkànní mi. ti ṣiṣẹ́ ọmọ mi ìjẹ́rẹ́ ọmọ ẹlẹ́dùá ah, ah, ọmọ ṣe o. Ah. onílẹ̀ lọ jẹ́ra gbogbo ògiri ilẹ̀ nínú ni. ìyá mi ìyá mi ìyá mi ìyá mi ìyá mi ìyá mi. ará abúlé ọmọ ìtìkù wù. kábíyèsí aráàlú òun ni tó ń da gbogbo ìlú láàmú òun ló lọ gbé èwù àlùjọ̀nú tí ń pa tọmọdé àtàgbàlagbà o. eléyìí eléyìí ni olórí burúkú ti ń dà láàmú ẹjọ́ sí pàríkà mọ́rú ẹ̀ jẹ́ àgbèrè àṣírí sókè ní ojú ẹ̀. ẹ má wọn pa. ẹ mọ̀ síbi sókè. Ah! Ah! Ah! balógun. ọ̀rọ̀ ń bẹ ń bẹ wọn o bàbá tẹ́ ẹ bá rántí òun ni ó di pèrègùn tó lóun ó fọmọ ọba òun ló mú ìyá rẹ̀ tó ta ọmọ tó lọ rèé korí bẹgbẹ́ àjẹ́ èmi ti pa gbogbo wọn dànù ó ní ó wá lọ gbẹ̀wò àlùjọ̀nù sí lọ́rùn ní ń pa gbogbo ìlú àkútúkù ìyá rẹ lọ́nà ọ̀run bí ìbá ṣe pé ìyá ẹ̀ bá jó lórí burúkú màálùú kú òfìsì ẹ̀lẹ̀ fáwọ̀ bàbá tiẹ̀ fún oyè obìnrin fún yàn bí kálukú ló bí tiẹ̀ ìwọ ló lòsì tó sì mọ́rẹ́ ẹ̀ ló lòsì ni sẹ́ńtẹ́bì ọ̀fọ̀ mọ́ fún rè ẹ balógun ó kù sí ọlọ́run ẹ mú kẹ́ ẹ lọ dárí ẹ̀ sóògùn káàmà kò ti kù lẹ̀. Ah, ẹ má ṣe bá wọn ẹ má ṣe bá wọn lóòótọ́ olòṣì ni ó sì mọ́ra rẹ̀ lólòṣì ṣùgbọ́n sáà bẹ́ẹ̀ bá pa bó ṣe wà ń tẹ́jẹ̀ rẹ̀ bá kánlẹ̀ ìlú òtù. ọ̀rọ̀ ló di gbàdàgbọ̀n kalẹ̀ báyìí ìwọ ọmọ yìí. àbẹ́ẹ̀rí báyìí ọmọ ìfẹ́ ṣèṣe kànìkì tó fẹ́ torí òkà wọ̀gbẹ́. ó ní bí ó bọ́ sí ni òtún lọ́rùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí balógun sọ tí ò ṣe kó dànù nígbà táwa náà wà léwe a máa ṣe pa lóòlọ́ ni kò sẹ́ni tó mórí ọlọ́là léwe èèyàn wo ló mẹsẹ̀ ojú ẹsẹ̀ olòṣì lójú ọ̀nà orí ọ̀rọ̀ ló di gbádàgbọ̀n yìí wọ́n sì pé bọ́ bá kọ̀ tá a bá ní apá àbí àgbà ìlú òtún ẹ wo ojú mi ọmọ yìí ọmọ yìí kí wàá lọ fẹ́ báyìí. ẹ dákun ẹ̀yin ní adéṣẹwà fún mi ẹ̀yin ní adéṣẹwà fún mi kí n fi ṣayá torí bẹ́ẹ̀ bá yàn ní adéṣẹwà fún mi kí n bá ẹ kú o láàrin mò ń lóore para mi ni. kábíyèsí o kábíyèsí olúwa mi o kábíyèsí o ẹ̀yin kábíyèsí. ẹ dákun ẹ jèbù rẹ o. n máa ní bàbá ẹ ṣe ní nǹkan kan pẹ̀lú òtù ìlú òsì túmọ̀ o elédùn ó jẹ́ kẹ́ ẹ lè gorí o ẹ dákun. àbẹ́ẹ̀gbọ́ ní ká lọ rèé pàdánù wọ́n lẹ́dí ọ̀gbọ̀dọ̀ kan lẹ̀ bá a fàbẹ̀ fún tó tún wọ́n tó lọ parí ẹ̀kọ́ rọ̀. Hmm. ẹ̀kọ́ ni mo fẹ́ kí gbogbo wọn kọ́ di ọ̀rọ̀ yìí ẹ dákun táwọn amórí ọlọ́lá lẹ́gbẹ́ táwọn àtòsíkà lójú ọ̀nà kọ́sẹ́ńtọ́ mórí olóyè léwèé obìnrin ìwọ́dà ọ̀kàrẹ̀ ó túmọ̀ sí wípé dáadáa lọ yẹ àmọ́ ṣe. ẹ̀yin sẹ́ẹ̀ létí. Hmm. ṣé ẹ fetí ojú hmm. rìnà o ojú yín ló tó ń darí ọmọ mo ju mi ò tún sí. mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tún sí. balógun ndesin to o ṣojú gbogbo ayé o wọ́n fọ ọmọ ilé ọlọ́ gbogbo ń tó ìṣọ̀kan láyà lórí ẹ̀ bí owó bíi dúkìá ẹsẹ̀ funfun èmi náà ni wọ́n gbé. ó ṣe balógun o. ẹ gbà o. sinimá tó le tó mi gbòòrò títìtì sinimá tó káwọn àgbààgbà lọ́gbọ́n làkàyè gidi ni. ọmọdé ẹ bá mi wò ó àgbààgbà ìlú ẹ bá mi wò ó olóyè ìlú ẹ bá mi wò ó ọmọdé tí ń fojú dàgbà làgbà ẹ ṣọ́ra àgbàlagbà má fojú dá ọmọdé o ẹ ṣọ́ra ọkùnrin má fojú dìyàwó rẹ o ẹ ṣọ́ra ọkọ dákun má fojú dayà tó fẹ́ sílé ó léwu tẹnumọ́ tí gbogbo ayé retí ni ó ti milẹ̀ bí ọwọ́ ara òjò gbogbo ayé ẹ dákun ẹ gbà ẹ jẹ́ àjọ ẹ jẹ́jọ́ lóye nínú sinimá tó lágbára bí oyin. ó ó tún dé o sinimá tó lè tó dùn o ó tún dé o ayé ẹ dákun o sinimá tó lè tó mi gbòòrò títìtì sinimá tó lè tó dùn o ó tún dé o. Higher